Um, kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì mo kí wá pé a kú bójú ọjọ́ ṣe rí. Mo kí ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n àti àbúrò àti ẹ̀yin ẹlẹgbẹ́ mi. Èmi ọmọ yín náà ni. Dr. Zabby ayé ọpẹ́ yọ ṣé yọ lọ́dọ̀ títí yín náà. Ní agbára lọ́wọ́ Ọlọ́run, ayé ọpẹ́ yọ fún wa pe a ku boju ojo se mo ki eyin iya eyin baba egbon ati aburo ati eyin elegbe mi emi omo yin naa ni doctor zabby aye ope yo se yo titi yin naa ni agbara lowo olorun aye ope yo fun wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa òun là yí ọpẹ́. yóò máa fi máa yọ fún èmi àti yín àgbápá ó ṣeé gbé ágbé ẹsẹ̀ ó ṣeé gbé gbogbo ìmọ̀ràn ọ̀tá ìmọ̀ràn àwọn ẹni ibi ó já sórí asán lórí wa lórí ọmọ àyè hmm, ọpẹ àmàyọ ni ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí a kí wa wípé a kò bójú ọjọ́ ṣe rí hmm, ọdẹ ọdà bí èmi ní kọ́kọ́ ni mo wá lọ́jọ́ títí òní èmi àti bọdà mi bàbá mi ẹ̀gbọ́n mi kékeré inú ilé ẹ tí a mọ̀ bí ẹni mowó fún ẹ̀yin tí ó wá jẹ̀jẹ̀ nígbà àkọ́kọ́ tẹ máa ṣalábàápàdé wọn wọ́n máa ń wà lórí tiktok ní gbogbo ìgbà àwọn náà jẹ́ wípé wọ́n support ní ọ̀nà tí ó gbà láti rọ̀ wọ́n lọ́rùn láti lè dá sí ọ̀rọ̀ tó ń lọ ní ọ̀rọ̀ nàìjíríà báwo ni a ṣe fẹ́ mójútó ọ̀rọ̀ ara wa ní orílẹ̀-èdè tá a pè ní ọmọ kóòtù ní ọ̀nà oríṣiríṣi ni àwọn náà ti ń gbà láti sapá wọn wípé ká lè jọ contribute ká lè jọ fọwọ́sowọ́pọ̀ ká lè gbára wa nínú oko ẹrú oko ẹrú ọpọlọ oko ẹrú èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tiwa hmm, àwọn generation tó ń bọ̀ sẹ́ mo mo ní ìgbàgbọ́ wípé wọ́n máa máa ṣe àdúrà fún àwọn kan tó ń gbé irú gbogbo irú àwọn ìgbésẹ̀ báyìí wípé ah tó bá lọ tó bá bọ̀ tó bá wo history wípé ah history tí eh, nàìjíríà tán lè parẹ́ òun ni history nàìjíríà wọn lè pa history tó wà lórí ayélujára wọn lè parẹ́ hmm, history tọ́wọ́ wọn bá tẹ̀ ní nàìjíríà òun náà lè parẹ́ má tiẹ̀ béèrè question yẹn lọ́wọ́ kékeré inú ilé ẹ jẹ́ ká ẹ jẹ́ kí a fìdílé nǹkan tàbí ká wá nǹkan fìdílé ẹ jẹ́ ká ṣe cup of tea ká lè gbádùn ètò ọjọ́ títí òní ó dálé lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tán ní àwọn fẹ́ gbé orò jáde àwọn kan tí wá ń gbé orò náà jáde gẹ́gẹ́ bá tó wá ṣe mọ kékeré inú ilé wípé àgbà pásítọ̀ ni wọ́n kan tó wá sọ wípé ibi tí àwọn bá dé yìí àwọn yọ̀ǹda àwọn tiẹ̀ fẹ́ súnmọ́ kí ló ń jẹ́ elédùnmarè mo i'm pretty sure ipò máa rí díẹ̀ sọ nípa ọ̀rọ̀ orò tán fẹ́ gbé jáde bóyá tiẹ̀ fẹ́ wọn lóbìnrin òǹrorò àbọ̀ orò la fẹ́ ṣó lọ́jọ́ títí òní ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan ẹ jẹ́ kí n gbé brọ́dà wa wọlé kán wá introduce ara wa fún àwọn tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tó máa ṣe alábàápàdé ètò ẹ má gbàgbé láti bá wa tẹ like ẹ má gbàgbé láti bá wa share ó ṣe kókó ó ṣe pàtàkì ẹ ká lè jẹ́ kí onílé gbọ́ kí àlejò náà kó gbọ́ hmm, wọn ní ká jọ fọwọ́sowọ́pọ̀ táwa bá sọ ọ tẹ̀yin náà bá ṣe ìgbìyànjú òun lẹ̀dá ń gbà ẹ̀yin náà bá wa ṣe ìgbìyànjú ẹ bá wa dá sí níbi pé kẹ́ bá wa láìkẹ́ kódà gan tẹ́ bá sọ wípé ẹ kí iṣẹ́ ń bẹ yẹn tẹ́ bá tà ìfẹ́ ẹ ti support wa náà nìyẹn o àjọbẹ̀ la ṣe díẹ̀ lólè tẹ bá bá wa tẹ like ẹ̀yin náà ṣe nínú ẹ̀ o tẹ bá tún wá bá wa share àẹ ṣe pàpàǹbarì iṣẹ́ nìyẹn ẹ̀yin tó bá wá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ bá tún bá wa subscribe ẹ wò ẹ̀yin gan two hundred percent God bless you ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu kékeré inú ilé ẹ máa bá mi ká lọ. kékeré inú ilé ẹ káàbọ̀ sórí ètò Dr. Zabby Talk Show àyè ọpẹ́ yọ ẹ kú ọjọ́ mẹ́ta inú mi dùn láti tún rí ojú yín lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bá ṣe promise lórí ètò tá a ṣe kọjá wípé bí ò bá ju ẹ̀ẹ̀mejì láàrin oṣù a máa máa gbé yín wá láti wá máa tú là wá àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ bẹ́ẹ̀ ṣe jẹ́ kékeré inú ilé níwọ̀nba òye kékeré tọ́lọ́run fún yín àwọn ọmọ Yorùbá a fẹ́ràn láti máa kọ́ ẹ̀kọ́ àfẹ́ dúró sójú kan náà àfẹ́ sọ wípé a ti gbọ́n tán àtọmọ kékeré àtàgbàlagbà òun la lè gé ní ìmọ̀ láti ọ̀dọ̀ ẹ̀ òun ló gbé wa wá lọ́jọ́ títí òní wípé a fẹ́ gbọ́ láti ẹnu yín pẹ̀lú àwọn amóhùnmáwòrán tí a fẹ́ fi wò níyì àwọn small small video yìí torí ọ̀rọ̀ náà ó kọni lóminú ẹ bá wa introduce ara yín fún àwọn ará ilé ẹ káàbọ̀ sórí ètò tó àti dé bí a ṣe ń dé a tún ti dé o bí a ṣe ń dé àti dé bí a ṣe dé a tún ti dé o bí a ṣe dé ẹ̀yin aláṣekù ẹ rọ̀ ẹ bá wa ṣètò yìí a tún ti dé bí a ṣe ń dé ìbà olódùmarè ìbà ọba ọkọ́dọ̀ ayé ìbà ọba ṣẹ̀dá wọn tó tẹ ilẹ̀ karòjìrèdó ìbà àwọn bàbá ńlá wa ìbà àwọn ìyá ńlá wa ìbà ọba ìbà ìjòyè ìbà onílé ìbà àlejò ìbà gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lákòókò yìí láti orí ìkànnì yìí Dr. Zabby Show ìbà yín ò ìyá mi Dr. Sabi, ìyá kan bí ẹgbẹ̀rún ìbà yín o mo kí wa akule, orúkọ tèmi ni Felix Ọlábọ̀dé tí gbogbo ilé mọ̀ sí kékeré nulẹ̀ ire mogun ni mí ọmọ lágbẹ̀dẹ ọmọbìnrin tí mo gbọ́ ni mo yà nílé arọ́ mo kí wa a kú déédéé wòyí láyìíká yìí tí olúkúlùkù wá wà àti níbi tẹ́ ti ń bọ̀ wá káàkiri àgbáyé ẹ kúlẹ̀ o. ẹ ṣe gan ni èmi náà ọmọ rẹ́mọ mẹ́tàdínlógún èèyàn kan lè wá fi náà kó hàn lè wá fomi kómi lọ́bẹ̀ jẹ ọmọ wọn nítun ló sí ọmọ wọn nítun ńlá níbi tán ti ṣe nǹkan ńláńlá tán ń ní ńláńlá àwa ọmọ ọ̀fẹ́ ọ̀fẹ́ náà sàn. Hmm ẹ má ẹ má fojú dẹ nínú òru o. ọ̀fẹ́ lọ́sànán ọ̀fẹ́ lóru ẹwídélẹ ìra àwọn baba ńlá wa ni àwa la ní ẹyẹ tó lè doríkodò bí àdánwò sí tiwa ní ṣe. Ọlọ́run agbàdo àwọn ojú òní tiwa láwọn ẹ káàbọ̀ sórí ètò kàlẹ sí ní pápápá nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní mo rí fídíò kan tó kọ mí lóminú pẹ̀lú ọ̀rọ̀ protest náà ni wọ́n fẹ́ ṣe nílùú Nàìjíríà bẹ́ẹ̀ náà ni mo rí àwọn ehm, báà ni màá ṣe pè ní yorùbá náà àwọn ọ̀dọ́ wa tó ti ń bínú lọ́wọ́lọ́wọ́ báyìí tó dàbí wípé wọ́n ti tẹ̀ nǹkan sí wọn lójú wọ́n dẹ̀ mm-hmm. fẹ́ dàbí wípé wọ́n fẹ́ fi nǹkan àjogúnbá wa wọ́n wá ti wá fẹ́ sọ di yẹ̀yẹ́ báyìí sìn mm-hmm. nǹkan àjogúnbá wa wọ́n ti fẹ́ sọ di gbàtú ẹ̀yọ̀ nǹkan àjogúnbá wa wọ́n ti wá fẹ́ sọ di nǹkan tó máa jẹ́ wípé àmọ́ ibi tọ́rọ̀ náà tó máa já sí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí orí fídíò yìí náà ká gbọ́ nǹkan tí àwọn bàbá náà tí wọ́n sọ ẹ ṣe gan ni. Wákàdúró. lọ gangan ń bẹ̀ nìyẹn because fídíò yẹn gùn díẹ̀ mi ò dẹ̀ ní fẹ́ kó gbà wá ní àkókò mo rò wípé fún àǹfààní àwọn tí wọn bá gbọ́ ìjẹ̀bú àwọn ìjẹ̀bú ìmọ̀ta nìyẹn ìmọ̀ta ìmọ̀ta ó wà ní in between èmùrẹ̀ ìmọ̀ta ya wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìṣàgámù. Mm -hmm ọ lọ sí ọ̀nà àwọn Ìkòròdú bẹ́ẹ̀ yẹn wọ́n lè gba Ìmọ̀ta dé Ìkòròdú wọ́n lè gba Ìmọ̀ta náà lọ sí ọ̀nà ìjẹ̀bú mo rò pé níwọ̀nba tó yé mi mọ ní eléyìí ó ti pẹ́ táwa náà ti kúrò nílé akàndé ń lo ìwọ̀nba kí ló ń porúkọ ẹ̀ social media tàti ẹ̀ wá wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti ràn mí lọ́wọ́ so many things nínú èdè Ìjẹ̀bú mi nínú àti ronú padà sílé gbogbo ẹ̀ ló ló bẹ̀rẹ̀ sí ó tún yé mi ju ju tu tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run náà ibi tí ìmọ̀ta ṣáìdì ibi tó wà nìyẹn tí mi ò bá dẹ̀ mọ̀ dáadáa àwọn tó bá mọ̀ ọ́n máa ti wọ́n máa ṣe àtúnṣe ẹ̀ṣà wípé ibi tí ìmọ̀ta wà wọ́n gbé bóyá egun la máa pè é sọ wípé orò bọ̀ wọ́n ń ṣe wọ́n ń ṣépè nílùú nísìn ẹ̀yin náà ẹgbọ́n sọ wípé ọmọkọ́mọ èèyàn kéèyàn àti àlejò tó bá bọ̀ta láti ṣe protest wípé ogun ló máa pa ọmọ náà ọ̀rọ̀ yìí wá jẹ́ nǹkan tó yà wá lẹ́nu tó kan wá lóminú a dẹ̀ rí wípé àwọn kan náà ti dìde wọ́n ti ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kékeré inú ilé máa fẹ́ fi àyè sílẹ̀ fún yín so that ẹ̀yin lè máa ní program yẹn máa fẹ́ play video yẹn tẹ̀síwájú tẹ̀síwájú so that ẹ wá máa treat ẹ mi ò ní fẹ́ ẹ ti wo ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn náà ẹ jẹ́ kí n play video kejì fún yín. fíìmù kan tá a mọ̀ sí ó ti ń lẹ́yìn bọ̀ báyìí ó ń rúgbó. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá Adébáyọ̀ ṣe kọ́ nínú fíìmù kan tá a mọ̀ sí ó ti ń lẹ́yìn bọ̀ báyìí ó ń rúgbó bọ̀ lóní gidi lóní kàràkàkàkàkàkàkà ẹ mo gbọ́ wípé wọ́n ní Lagos state government wọ́n fẹ́ bẹ̀rẹ̀ orò àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ máa bọ̀ wá àwa gan wà fẹ́ràn ẹ̀ àbí àwọn fans mi send message sí mi wọ́n tún sọ mi Lagos state government ẹ fẹ́ bẹ̀rẹ̀ orò lọ́jọ́ protest lọ́sàn gangan òru ni wọ́n máa ń ṣòro protest ló lọ́sàn by the time táwọn protesters bá dì pẹ̀lú orò ìgbà yẹn ni orò máa pariwo oró lọ́wọ́ two by two yes lọ́wọ́ two by two ẹ máa pariwo oró let me tell you one thing that you don't understand bóyá èrò pé fools ni wa bóyá èrò pé orí wa ò pé àbí pé ìwé tá a kà ó yí wa lórí àbí nǹkan mi according to Augustine Conte of eighteen thirty seven nínú sociology tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí wọ́n ń pè ní sociology sociology is talking about the science of the society and for you to have a better society we have two types of society we have the sane society and we have the insane society mi ò wá mọ̀ ètí nàìjíríà jẹnu méjèèjì àmọ́ ibi ìbílẹ̀ ti máa mọ̀ ibi tí nàìjíríà jẹnu méjèèjì when we talk about the sane society the science of society for, for we to have a society we must have the cultural activities political activities religious activities economical activities and so on and so forth tó jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa àwọn èèyàn ní sane society ibi tí cultural activities ò ti ṣe dáadáa tí political ò ti ṣe dáadáa tí economical ò ti ṣe dáadáa tí religious ò ti ṣe dáadáa ìyẹn ni wọ́n ń pè ní insane society do you understand so nísìnyí tí political ti fail tí economical wa ti fail ẹ wá fẹ́ lo cultural activities tó ń jẹ́ pé oro is part of it our mode of dressing mode of eating our ancestors they are part of the cultural activities ẹ wá fẹ́ lò yẹn láti fi cover failure political and economical activities in ah that is a big slap that is a big slap I will never disrespect Asiwaju Bola Ahmed Tinubu because the man is old to be my grandfather. I am a well-cultured Yoruba boy. So mi ò never disrespect àgbàlagbà. But one thing is this, respect is reciprocal. When the federal government give the whole youth of Nigeria respect, we will give you the same respect. But tẹ́ ẹ disrespect wa, àwa gan máa disrespect yín. The protest that is about to start, ìfẹ̀hónúhàn ni wọ́n pè é, a sọ wípé a fẹ́ wá jagun. It is a peace talk carry your placard ẹ̀yin ọmọ nàìjíríà ẹ̀yin inú ẹ̀ gbọ́ ẹ má lò láti fi dànkọ́rú ẹ má lò láti fi bàǹkọ́ the only thing ni pé tá a bá rorò lọ́sàn gangan a lè logi two by two láti lè fọ́ orí oòrò ìgbà yẹn lóòrò máa pariwo oòrò yes yes because with the way things is going in this country ẹ fẹ́ jẹ́ ká ya wèrè ẹ fẹ́ dà wá lórí irú now based on the news I heard this morning Nigeria is the tenth position lórí list àwọn tó ń jápa and we were told that one hundred and sixty-nine million Nigeria ni wọ́n ṣe dáadáa outside Nigeria tí wọ́n dẹ̀ send owó wá sórílẹ̀-èdè Nigeria ìgbà tí wọ́n calculate owó táwọn ọmọ Nigeria outside Nigeria tí wọ́n send wá sórílẹ̀-èdè Nigeria over hundred billion dollars ni wọ́n ti send sórílẹ̀-èdè Nigeria ṣèbí iṣẹ́ ló ń ṣe bẹ̀ ṣe rọrùn fún wọn bẹ́ẹ̀ ni ni wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe tọ̀dọ̀ yín ni pé kẹ́ ẹ ṣàbàyè wá jẹ́ kẹ́ ẹ pa wá kẹ́ ẹ wọ́n ti sọ ẹ ti rógo wa àbí arógo ṣáájú ológo lẹ́yìn politician nàìjíríà ẹ fẹ́ wá pa ògo wa ẹ fẹ́ banú ògo wa jẹ́ ká ṣẹrú yín ká tún ṣẹrú àwọn ọmọ yín kò ní ever possible ọbáfẹ́mi awólọ́wọ̀ said something kí ni bàbá sọ bàbá sọ wípé tó bá tó àsìkò kan àwa la máa gbára wa sílẹ̀ àsìkò yẹn dẹ̀ ló ti tó yìí ó ti tó lóní gidi thanks to the, to the tuc tẹ́ ẹ lọ sọ́gbà àwọn ọlọ́pàá wípé protest yìí peace protest ni kí wọ́n má hàmù wa àwa náà dẹ̀ ní hàmù wọn yes this is Nigeria Nigeria ni wọ́n ń pè we can't be suffering every time we can't yes we can't be suffering yes ìgbà tí elégbòyìn tó ń jẹ ṣinṣin kò sẹ́ni tó gbọ́ àbí àbí ìgbà tí eṣinṣin ń jẹ légbò kò sẹ́ni tó gbọ́ ìgbà tí elégbòyìn wá fẹ́ máa jẹ ṣinṣin tá a fẹ́ máa jẹ ìsìn lẹ́yìn wá fẹ́ máa pariwo bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu during your period as well ẹ̀yin náà protest based on what you said on the news tí mo gbọ́ news láàárọ̀ yìí ni pé ẹ protest àmọ́ kì í ṣe fàákàjà ìwọ̀n tá a fi wọ̀n tẹ́yìn náà fi wọ̀n fún wa gbà ẹ làwa náà máa fi wọ̀n fún yín àwa náà ní ṣe protest fàákàjà the endsars protest tó ṣẹlẹ̀ nígbà yẹn ẹ rántí wípé oúnjẹ ṣì wà ń ta owó wà níta táwọn èèyàn fẹ́ ná but this time around ó máa le díẹ̀ kò sówó kò sóúnjẹ hardship everywhere people will get mad people will get mad and with the look of things if the government did not do the needful at the right time i tell you sir i tell you ma we are working close to the principles of genocide do you remember what happened between the hutu and the tutsi yes ṣe é rwanda ṣe é rántí àmọ́ kí irú nǹkan bẹ́ẹ̀ ma amiable president aṣíwájú bọ́lá ahmed tinubu ọmọlódé òde do the needful with your um, um, uh, what's it called, the cabinet. What is the essence of the cabas? Kí establishment àwọn cabas ṣe fẹ́ pa wá ni? Ṣe fẹ́ pa wá ni? Èèyàn máa lọ school kò ní ríṣẹ́. Iṣẹ́ tó nǹkan tó yẹ kó o tún ṣe one or two things láti sọ wípé yẹ̀ so gádà rẹ̀ bíi pé kọ́ gbà ẹ́ pa ni. Nígbà tó o bá ti wọ mọ́tò tó ọmọ ẹṣẹ wo la ṣẹyẹ yẹn ló ṣe ẹ̀ẹ́dẹ̀jọ́ torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀jọ́ a lè ṣerú ìka tún ṣerú àwọn ọmọ yìí ẹ eh? Bello tó lọ san eight point two billion naira fọmọ in advance owó school ta ló sọ fún pọmọ yẹn máa ṣoríire ta ló sọ bẹ́ẹ̀ fún ta ló sọ bẹ́ẹ̀ fún the resources of the old Nigerians ẹ̀yin máa máa kó sápò ara yín this is the time we want liberation we want peace yes in Nigeria we want peace in Nigeria thank you very much. Hmm. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn. Hmm, ọ̀rọ̀ lágbọ́ yìí ká tó bí wá tẹ̀síwájú torí mo ní fídíò méjì ń bíbá tó fẹ́ jọ ẹ jẹ́ kí ẹ sọ̀rọ̀ sórí eléyìí náà kó tó di wípé a máa tẹ̀síwájú ẹ ṣe gan-an. Hmm. Ah, mo kí gbogbo ilé lẹ́ẹ̀kan sí ah, pé a kó etí gbọ́ a kó ètò a kó ìjàkadì sí òmìnira àwa ọmọ káàrọ̀ ìjìrè ní màá pé fídíò méjèèjì tí tí gbogbo wa tá a jọ rí tán yìí ó jẹ́ fídíò tó dàbí ẹni pé ó bani lọ́kàn jẹ́ ó kọni lóminú kódà ó fẹ́rẹ̀ lè momi jáde lójú ènìyàn àtẹ̀bá wo dáadáa ẹni pé ojú mi ò ṣe bẹ́ẹ̀ kó yọ̀ nígbà tí mò ń gbọ́ wọn àmọ́ láti má gbàkókò wa torí pé kókó náà ọ̀rọ̀ la fẹ́ mú jáde kì í ṣe bí ọ̀rọ̀ ṣe pọ̀ tó ipa àkọ́kọ́ lórí fídíò àkọ́kọ́ tá a kọ́kọ́ wò lórí àwọn tí wọ́n gbé orò jáde má kọ́kọ́ ṣe èèpà òrìṣà èèpà òrìṣà sorry èèpà mọ́lẹ̀ èèpà mọ́lẹ̀ èèpà mọ́lẹ̀ fún gbogbo ilé ilédì káàkiri àgbáyé níbikíbi tó wù kó má ṣàì jẹ́ eh, mo mo ṣe ogbó atọ́ ogbó atọ́ ogbó kánrinkése fún olúwo olúwo ńlá olúwo àgbà ẹ eh, apènà àti gbogbo ọmọ ìyá mi ti bẹ nínú ilé pátápátá pàápàá àwọn tí wọ́n jẹ́ agbátẹrù ẹ eh, ìwọ́de tó ṣẹlẹ̀ ní ìmọ̀ta ẹ mo wà lórí ètò kan lálẹ́ àná ẹ tó bá yẹ pé mo mọ̀ pé ọ̀rọ̀ yìí tẹ máa wá jẹyọ ní ètò tèmi ni bá gbàṣẹ lọ́wọ́ àwọn bàbá wa nínú ìṣẹ̀ṣe tí wọ́n gbé ìṣẹ̀ṣe lọ́wọ́ lótìtọ́ lénìí tí wọ́n mú ọ̀rọ̀ yẹn wá sínú ilé lánàá wọ́n ti jẹ́ ká mọ̀ wípé irú bẹ́ẹ̀ ti fẹ́ ṣẹlẹ̀ irú bẹ́ẹ̀ dẹ̀ fẹ́ wáyé àtẹ̀wá mọ̀ kó tiẹ̀ ti ṣẹlẹ̀ bá a ṣe ń sọ yìí náà tí máa ti kúrò lórí ètò yìí àwọn àwọn igun kata tó ń ta tó lè ta ajá lẹ́nu nínú ìṣẹ̀ṣe tí wọ́n ní àìbáṣepọ̀ pẹ̀lú onímọ̀ta màá gbìyànjú láti bá wọn sọ̀rọ̀ lé lórí torí pé ọ̀gán kì í torí jìn ọ̀gán tó bá ti torí jìn ìkan tí kó kúrò nínú ẹni ìyẹn ni pé ìtàn mẹ́rin lọ̀rọ̀ yìí dúró sí bọ̀túmí ní pẹ́ńbẹ̀ nítorí àkókò àti pé iṣẹ́ pọ̀ lórí ọ̀rọ̀ yìí mi dẹ̀ fẹ́ kógun púpọ̀ àkọ́kọ́ lórí ẹ̀ ni pé ìkan eléyìí tó bá àwọn olóṣèlú lọ ní ilẹ̀ kàròjire eléyìí tó kan ààrẹ ilẹ̀ wa tó wà ńbẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu eléyìí tó kan àwa ará ìlú àwa ọ̀dọ́ ní pàtàkì àti èyí tó kan àwa oníṣẹ̀ṣe ìyẹn máa sopọ̀ níbẹ̀ yẹn àkọ́kọ́ èmi máa bẹ̀ wá ipa kẹrin bẹ̀ ni màá fẹ́ pe Ogun State lódìdí bóyá ní apá kan Ìjẹ̀bú bóyá Ìyẹ̀wà bóyá Ẹ̀gbá tàbí ilẹ̀ Ògùn ní odidi ìdí tí mo fi máa kọ́kọ́ bá ẹ̀yin ará Ogun State sọ̀rọ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ yìí ń lọ ìjókòó Afẹ́nifẹ́re Ogun State ló wà campaign Tinubu nítorí àkókò ọ̀pọ̀lọpọ̀ declaration ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ogun State ló ti make ìkéde wọ̀nyẹn lákòókò tó kéde now ní nǹkan bí ọdún ó ṣẹ̀ṣẹ̀ lé ní ó ṣẹ̀ṣẹ̀ lò pé oṣù mọ́kànlá mẹ́rìnlá ń tóṣù ìbá parí bóyá ọ̀la sọ̀túnla ló máa kóṣù mẹ́rìnlá tí bàbá Tinubu tí wọ́n gbàjọba gbogbo wa la dẹ̀ rí bí ohun gbogbo ṣe lọ gẹ́gẹ́ bí abiyamọ nínú ayé adẹ̀ bíbo nǹkan yìí ṣe lọ látọ̀dún kan síbí ọ̀rọ̀ tí ẹ fẹ́ gbé jáde lénìí ìbéèrè mi lọ́wọ́ ẹ̀yin tí ẹ gbé ọ̀rọ̀ síta tàbí tẹ́ ẹ gbé àṣẹ síta tàbí tẹ́ gbé èpè síta tàbí tí ẹ ń gégùn tàbí tẹ̀ ń lo oògùn fún àwọn tí eh, tí wọ́n bá fẹ́ jáde láti ṣe ìwọ́de tàbí fi ìfẹ̀hónú hàn ìbéèrè mi níwájú yín ni pé kí ni ìgbésẹ̀ tẹ́ gbé látọdún kan sẹ́yìn ǹjẹ́ tẹ́ ti ní ohunkóhun láti bá bàbá Ahmed Tinubu sọ lórí bí nǹkan ṣe rí torí bàbá ti wà nínú eh, inú ilé eh, ẹlẹ́rọ amúnútutù bàbá ò mọ̀ pé ooru mú lẹ́kọ̀ọ́ bàbá ò mọ̀ pé àwọn ilé kan wà tí ò ní òrùlé ní ìpínlẹ̀ Ògùn àwọn bàbá Ahmed Tinubu kò mọ ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà tí wọ́n jẹ president lé lórí àtòrí ti máa ní pé mo fẹ́ tó yọ ọ̀rọ̀ Yorùbá nation jáde kúrò nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí sìn àtúmọ̀ apẹ́ ń bẹ̀ torí àwọn ìdí táwa fi ń sọ pé à ń fẹ́ ilẹ̀ wa òun náà láàrin wẹ́rẹ́wẹ́rẹ́ yìí bàbá Bọ́lá Ahmed Tinubu ìpinnu yín ni wípé ká sáàjẹ ẹ̀yin náà ti campaign ẹ ti protest mo ní dọ́kúmẹ̀ntì yín kan lọ́wọ́ nígbà tẹ́ ẹ sọ àsọtẹ́lẹ̀ ohun tó ń ṣẹlẹ̀ sí nàìjíríà nígbà tẹ́ bá máa dé àbújá nígbà náà ó wà lọ́wọ́ mi gbogbo ohun tẹ́ sọ nínú press release tẹ́ ṣe ńgbà náà olúwa ń ṣẹlẹ̀ lénìí yẹn ni pé ayé dá nígbà náà àti à ń fi ẹran jẹ̀kọ lénìí àti ẹ̀rí gàrí tá a máa dà sínú omi tá a máa mu ní ilẹ̀ károjìrè nígbà tí yín láyé ìjọba tí yín ìyẹn ni pé ẹ ní ètò kankan sílẹ̀ fún àti mú ìtẹ̀síwájú bá ọrọ̀ ajé tàbí ilẹ̀ nàìjíríà ẹjá ti gbé ilẹ̀ kárùjìrì sẹ́gbẹ́ kan náà jù wípé ẹ ṣàfẹ́ dà rẹ ẹ̀yin náà sọ pé ẹ fẹ́ dà rẹ kórúkọ yín wà nínú Guinness Book of Records pé ẹ jẹ president ní nàìjíríà ẹ ti wá dépò ààrẹ kódà téèyàn bá jẹ ààrẹ ní wákàtí ní ìṣẹ́jú kan ààrẹ náà máa pè é bàbá ti jẹ ààrẹ fún fourteen months lénìí mi ma mi ní sọ pé ẹ̀yin lẹ wà nídìí àwọn tó fẹ́ gbé ọ̀rọ̀ jáde ṣùgbọ́n kí ni ó fà á tó jẹ́ wípé campaign yín tẹ́ ṣe ń gbà náà wípé kí àwa yorùbá ká máa lọ gẹ́gẹ́ bí ilé chief bọ́lá ìgè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́nifẹ́re nítòótọ́ tí wọ́n ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn níbo ni ìrònú yín wà lénìí ẹ wá na nigerian passport sókè pé nàìjíríà ló fò fún yín lórí nigerian constitution ni ẹ ni ẹ búra wọlé bọ̀ tó ṣeé ṣe fún yín kẹrin àwọn èèyàn ní mẹ́kà ó ṣeé ṣe fún yín kẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà àwọn nǹkan míì láì tiẹ̀ níròónú fún àwọn èèyàn tí wọ́n wà nínú ìpọ́njú ìṣẹ́ àti ìyà àwọn tí wọ́n ń kú láìpé ọjọ́ àwọn tí wọ́n ń kú kò jìjì àwọn tí ẹ̀fọ́rí lásán rán lọ sí ọ̀run ọ̀sán gangan now àwa tí a jẹ́ ará Ìjẹ̀bú tàbí Èkìtì ẹ eh, sorry àwa ilẹ̀ Kárọ̀-Oòjíire lódìdí nítòótọ́ mo mọ bí tẹ́ dúró sí nítorí pé ọmọ wa ni àkókò wa ni nǹkan kan ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe pariwo lọ ẹ̀yin eléré orí ìtàgé ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yin olóró ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin oníṣọ́ọ̀ṣì ẹ̀yin onímọ́sálásí ẹ̀yin onínkó ohun tó wò tá a jẹ́ ẹ má jẹ́ ká gbàgbé pé lákọ̀ọ́kọ́ ọmọ káròjìrì ni wá ìkejì ènìyàn ni wá ìgbà tá a dénú ayé lágbà ẹ̀sìn lágbà àṣà lágbà ìṣe a mọ̀ wípé nǹkan kan nǹkan ṣoṣo tó gbé wa dúró ni pé ènìyàn ni wá láti bẹ̀rẹ̀ now lénìí bàbá Tinubu ó ti ìpínlẹ̀ Ògùn ó ti bẹ̀ kéde nígbà tí ọ̀rọ̀ wá rí bó ṣe rí yìí nígbà tí bàbá dé ipò tán kí ló dé tí ẹ fi iṣẹ́ abẹ́lẹ̀ jẹ́ fún bàbá ẹ̀yin tẹ́ bọ́ra yín síwòwò nígbà náà pé tẹ́ lọ sétí òkun tẹ́ lọ sọ pé àfi kí Tinubu di president ṣé níbiṣẹ tí ìrìnrìn àjò ni abẹkúlé ni ẹ̀yin tí ẹ torí bàbá gorí òkè ẹ̀yin tẹ́ torí bàbá gbẹbọ ẹ̀yin tó tẹ́ bàbá ṣètùtù ẹ̀yin tẹ́ torí bàbá lọ sí umura níbo lẹ wà tí ó bá wá rọ̀ yín lọ́rùn láàyè ibi tẹ́ ẹ wà ṣé iye tẹ́ ń ra gàrí tàbí èlùbọ́ tàbí ráìsì gan tẹ́ ń slug wọlé tẹ́ ń jẹ ṣé iye tó ń gbé wọlé nígbà yẹn kí bàbá tó dé ọ́fíìsì ṣé iye yẹn lẹ́rìn alẹ́ ni tẹ́ bá wá lu ìlú bámúbámú ni mo yó tẹ́ ẹ̀ mọ̀ pé bí ń ẹnì kọ̀ọ̀kan yíyí láyé máa ń yí o nínú fídíò kejì yẹn ẹ̀ rántí wípé ọ̀gbẹ́ni yẹn ó fi ẹnu kan ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ bàbá Awólọ́wọ̀ nígbà ayé tiwọn wọ́n ṣèjọba ọmọ Awólọ́wọ̀ mélòó lẹ́gbẹ̀ẹ́ lẹ́nìí iye tó wù tẹ́ lè ná láti ran ọmọ yín nílùú òyìnbó láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ ń gbèrò wípé ogún ìbí tiyín nìkan ni ètò ìjọba ilẹ̀ nàìjíríà máa jẹ́ títí láéláé kò kí ń ṣe èrò olódùmarè kò kí ń ṣe àwọn alásìkò kò kí ń ṣe èrò àwọn tí wọ́n tẹ ilẹ̀ yẹn gangan dó so mo fẹ́ pe àkíyèsí wa síbẹ̀ yẹn ni yẹn ni pé àwa ìjọba àwa ilé àwa tá a wà nípò àwa tá a nífọ̀n tá a lé ìkànnà ẹ ká ronú sí i now lórí ti àwọn ọ̀dọ́ torí pé mo rò pé iṣẹ́ yẹn sì kù fídíò yẹn sì kù ká tó wá draw conclusion now lórí ti àwa ọ̀dọ́ tí wọ́n tá à ń pariwo tá à ń ké tá à ń sọ̀rọ̀ àpẹẹrẹ kan ṣoṣo péré ni mo fẹ́ fi ránṣẹ́ sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yìí now ẹ gbé ọmọ tuntun lọ́wọ́ ebi ń pa ọmọ yìí ẹ ò fún lómi ẹ ò fún lóúnjẹ ẹ ò fún lọ́mú ẹ̀dẹ̀ ní kò gbọ́dọ̀ ké ẹjọ́ só ṣeé ṣe ni kò ní ṣeé o kò ní ṣeé ṣe ẹ ò ní lè fi ìyà mẹ́rin jẹ ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo ìkan ìkan ò ní ṣeé ṣe nínú mẹ́rẹ̀ẹ̀rin now àwa ìran tá a wà ń bẹ̀ yìí a ti forítì a ti jìyà ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ìran tó wà ń bí ló jẹ́ wípé a sin bàbá wa a sin ara wa a tún sin àwọn ọmọ yẹn ni pé nígbà tá a jẹ́ ọmọdé ìgbà ìgbà yẹn ọlọ́run bàbá ni bàbá ló làṣẹ àwọn òbí ló làṣẹ nígbà tá à ń dàgbà a ò lè jẹ àǹfààní àwọn bàbá wa mọ́ torí wọ́n ti dàgbà àwa la gbìyànjú láti dìde fúnra wa ó tún wá dìgbà táwa bímọ táwọn ọmọ wa ń dàgbà àwọn ọmọ yẹn wọn wá lè sìn wá torí pé ayé ti kò láyé àwa táwa ń bẹ̀ tá a jẹ́ bí òbí lẹ́nu ó jẹ́ ayé àwọn ọmọ a sin àwọn ọmọ yẹn láti kàwé láti jáde ṣe ti gbọ́ nǹkan tí ọ̀gbẹ́ni yẹn sọ ó wá sọ fún wa wípé nígbà táwọn kàwé táwọn jáde ẹ̀yin lẹ sọ pé àwọn ní ọjọ́ ọ̀la ṣùgbọ́n ẹ ti jẹ ayé àwọn ọmọ ayé tí mo bá wo ọ̀dọ́ yẹn dáadáa àá rí i pé kò ní jọmọ bí ọmọ ọgbọ̀n ọdún lọ tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ tàbí kó lé díẹ̀ lọ́mọ ọgbọ̀n ọdún àwọn tán jẹ́ ní àádọ́ta ọdún lénìí àwọn tí ẹ̀yin tẹ́ ń ṣèjọba láàádọ́ta ọdún sẹ́yìn ẹ̀yin náà lẹ sì wà ń bẹ̀ tẹ́ bá wá sọ wípé wọn ní ké tẹ́ bá ní pé wọn ní sọ̀rọ̀ tẹ́ bá ní pé wọn gbọ́dọ̀ jáde irọ́ là ń pa o torí pé tó bá dìgbà kan ẹ mo fẹ́ kẹ́ jẹ́ ká lọ sùn ká lọ ronú ká rántí n tó bá mú ọmọkùnrin tó fi dìde ńlẹ̀ tó fi gba ibojì òkú lọ gbẹ́ ihò òkú láti gé orí òkú láti lọ fi ṣe owó òròpin ni o àròpin tí wọ́n fi ṣe débẹ̀ àròpin tí wọ́n fi lọ tí ọmọ fi lọ bu ẹran ara bàbá ẹ̀ láti fi ṣoògùn owó àròpin tí wọ́n rò tí ọmọkùnrin fi ń dìde lórí olólùfẹ́ tó fi ń gé orí ẹ̀ tó fi ń ṣoògùn wọ́n máa jáde o kò sí ohun tẹ́ lè fi dá wọn dúró wọ́n máa jáde kò sí ohun tẹ́ lè fi dè wọ́n lọ́nà wọ́n máa jáde èmi máa gbọ́ wọ́n máa jáde ẹ máa pa wọ́n wọ́n máa jáde ẹ máa ẹ máa tú wọn sílẹ̀ wọ́n máa jáde kò sẹ́ ẹ̀ nílè dá wọn dúró tó bá dìgbà kan pátápátá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ jẹ́ elétò ààbò nílẹ̀ nàìjíríà lénìí pátápátá ìkẹjẹ twenty five million pátápátá ìkẹjẹ fifty million over two hundred and twenty five million ló wà ní nàìjíríà so kò ní ṣeéṣe fún yín bẹ́ ẹ bá yìnbọn tó bá yá tí ọba ìtọ́ta ìbọn wọ yín bá tán àwọn èèyàn wọ̀nyí wọ́n á tẹ ìjà àwọn tí wọ́n sùn lọ́lẹ̀ wọ́n á wá tọ̀ yín wá níbikíbi tẹ báwo tẹ bá ra sí ìyẹn bẹ́ẹ̀ lórí ti ẹ̀yin ìjọba ẹ̀yin tẹ wà nípò ìjọba ẹ má gbìyànjú pé ẹ fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ lákòókò yìí torí pé kò ní lọ bẹ́ẹ̀ lásán ẹ̀jẹ̀ àwọn tẹ ẹ ti ta sẹ́lẹ̀ ṣáájú láì nítorí pé ẹ fẹ́ débi tẹ ẹ wà yìí kò ní jẹ́ kí lè tẹ fẹ́ ṣe yìí kó lè ṣe torí pé ẹ ò ní ọ̀nà àbáyọ kò sí ètò kankan fún yín jù wípé ẹ wá láti wá ba ayé jẹ́ ju ìgbà ìṣáájú lọ ni now tó bá jẹ́ wípé nǹkan ò wá ní ẹ ò ní ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí mo ṣe sọ tó bá jẹ́ pé ẹlẹ́nu àbáyọ ni kò kí ń ṣètò tẹ́ ń ṣe yẹn lẹ máa ṣe nígbà tí ẹ bá mú owó tó tí ẹ lọ yá tẹ tún ná padà sí ọ̀dọ̀ àwọn tẹ yáwó lọ́wọ́ wọn nígbà tí ẹ bá rí ètò ìdàgbàsókè tó yẹ kẹ́ ẹ ṣe tí ẹ náwó lé lórí tó jẹ́ pé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ lẹ̀ náwó lé lórí nígbà tẹ́ bá rí ohun tó lè mú ayé dẹrùn fún àwọn ènìyàn tí ẹ ò bá ṣe fún wọn tó jẹ́ pé ohun tó lè mú ayé wọn nira òun lẹ kó owó lé lórí tẹ́ bá sọ pé kí wọ́n má sọ̀rọ̀ wọ́n á ké wọ́n á pariwo gbogbo ayé ló máa gbọ́ ẹ má gbàgbé o ọ̀gbẹ́ni tó sọ̀rọ̀ nínú fídíò méjèèjì yẹn má kó papọ̀ nítorí àkókò ó ń rán wa létí Rwanda bó tiẹ̀ jẹ́ pé plan àkọ́kọ́ tó wà lórí ìtàn Rwanda ni pé èròǹgbà wọn kan nípa àwọn fẹ́ pa ẹ̀yà kan run torí nínú Rwanda ní alẹ́ kan ṣoṣo almost one million ni wọ́n sá pa wọ́n sá wọn pa wọ́n fẹ́ pa ẹ̀yà yẹn run síbẹ̀ wọ́n lè pa wọ́n run ní Rwanda àwọn ẹ̀yà yẹn sì wà láyé tó bá ogún ti jẹ lọ ọgbọ̀n máa jẹ padà mi ì lè sọ iye ọdún tó máa jẹ́ kódà ó ṣeé ṣe kí gbogbo àwa tá à ń gbọ́ ìtàn yìí ká ti kọjá lọ ṣùgbọ́n ìran yẹn máa padà dàgbà wọ́n á padà kóra wọn jọ wọ́n á padà padà lọ gba ẹ̀san ní ọwọ́ àwọn ìran tó sá wọn pa ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ ní Sudan ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ ní Kenya láìpẹ́ yìí èèyàn ò tẹ̀ tí ì pẹ́ rárá tó tẹ bá sọ pé àwọn ọ̀dọ́ ò ní dìde tẹ bá sọ pé àwọn mi ìfẹ́ lu òtòṣì torí èmi náà ń bẹ Ọlọ́run ni tá a bá ń sọ pé àwọn èèyàn kan wọn ní lè dìde wọn á dìde o nípa ní ìdádúró ní orí ìkókó tí mo wá wà yìí mo wá fẹ́ pe ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin bàbá wa oníṣẹ̀ṣe ẹ̀yin ìyá wa oníṣẹ̀ṣe ẹ jọ̀wọ́ ẹ má sì ìṣẹ̀ṣe yìí lò ní ọ̀nà tí ó máa mú àbùkù bá ìṣẹ̀ṣe ilẹ̀ wa ó yí afẹ́gànjẹ́ ní ìṣẹ̀ṣe jẹ́ àṣà àti ìṣe wa àwọn alálẹ̀ àwọn irúnmọlẹ̀ ó rò tẹ́lẹ̀ gbé jáde kò kí ń dáhùn lékè o ẹ má jẹ́ ká ṣe ohun tí ó máa fi ìjà ibi ibi dé bá ìran wa tàbí ìdílé wa nítorí owó tàbí nǹkan kan tẹ́ ti gbà ṣáájú àkókò yìí láti dènà òtítọ́ láti jọba lórí ilẹ̀ wa ẹ jẹ́ kí n dúró báyìí ná ká lè tẹ̀síwájú lórí ètò nítorí àkókò wa. ẹ ṣé gan ni mo kí wa wípé ẹ kú bójú ọjọ́ ṣe rí ńlé hmm. lágbára lọ́wọ́ Ọlọ́run ojú tẹ fi ń wò wá ò fọ́ etí tẹ fi ń gbọ́ wá òkú ní di níbo ló máa já sí níbo lọ̀rọ̀ yìí máa já sí ṣé omi wà ní ṣé iná wà ní ṣé ẹyẹ eku kébi eku ṣé ẹyẹ kébi ẹyẹ sọmọ ènìyàn fọhùn bí ènìyàn ìlú igbó náà ti ń ṣe protest lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ibi oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti ń ṣe protest nínú UK yìí nínú London ní ọjọ́ kìíní àná àwọn wo ló fà á àwọn ìjọba náà ni ṣé tó bá jẹ́ gbà tán bẹ̀rẹ̀ protest náà nídìí àti náà ṣetán àti listing sí wọn wọn ò ṣetán àti listing on plan ni pé báwo náà ìfẹ́ bà nǹkan jẹ́ kó tó di wípé àwọn ọmọ jàgùdà pálí ọ̀wọ́ lórí ipò ní kó fowó kún owó iṣẹ́ kí nìjọba ti ṣe nínú mọ́ọ̀dì tá a wà nínú oṣù keje yìí wọ́n ìgbégbèsè tán fẹ́ yáwó èyí tán owó tán ti yá lẹ́yìn ìgbà tí Bọ́lá Ahmed Tinubu tán ti wà ń bẹ̀ kó ń ṣe ẹ̀mẹ́ta mọ́ bàbá wa rí gbogbo nǹkan tán fẹ́ lọ bá o kó tó di wípọ́n lọ o but Yorùbá nation ń làwa ń fẹ́ gbogbo àwọn ìdí yẹn lélẹ́yìí wípé èpè kọ́ làwa ń ṣẹ́ kò lè da a máa fi jọba kan a máa fi máa yìn kan ni ẹ jẹ́ ká túbọ̀ nǹkan tí brọ́dà wa yìí ẹ jẹ́ èèyàn bíi òkú ẹ kọ́ mọ́ yìnbọn. dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá pé wọn ò gbọ́dọ̀ yìnbọn torí pé kí ni ilẹ̀ bá bá ti tèmi lọ. a kú iṣẹ́ takuntakun fún ìpalẹ̀mọ́ protest on the twenty nine yẹn èmi kan máa jáde ṣùgbọ́n mò ń plan láti ṣàwọn nǹkan kan mi sára a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá pé wọn ò gbọ́dọ̀ yìnbọn torí pé kí ni peaceful protest la fẹ́ ṣe àwọn bàbá sọ pé kẹ́nìkan kọ́ máa yìnbọn adúpẹ́ bọ́bá tiẹ̀ yìnbọn gan àti sayeta general hospital ìwọ tó o bá wà ní agbègbè bẹ̀ general hospital general hospital tó wà ní gbàgàdà is a fake hospital àtiwájú bọ́lá ahmed tinubu sanwó-olu àfẹ́jẹ́kẹ́ gbọ́rọ̀ yìí general hospital is a criminal hospital yes is a criminal débi pé tó o bá ní owó lọ́wọ́ tó bá lọ general hospital wọ́n máa jẹ́ kó kú kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ ti tè mí gọ́gọ́gọ́gọ́gọ́ mọ́tò gba ní Sálíbọ̀ì wọ́n dẹ̀ ẹ́síkìú ẹ̀ wọ́n gbé dé general hospital wọ́n ní wọn ò tọ́jú ẹ̀ títí tó mi fi bọ́ lára ẹ̀ láàárọ̀ ìdí tí mo fi sọ̀kan ni pé ní gbogbo hospital tó wọ́ọ̀sì láyé yìí sà general hospital is the worst hospital tó bá fẹ́ gbéyàn lọ sí general hospital àfi kó kówó dání báyìí tó o bá ti kó owó dání ní general hospital wọn kò wait sí life ẹ̀mí kan sẹ́ni pé kí ni àwọn dókítà ẹ̀ máa ń rí èèyàn bí òkú ẹ̀dìyẹ. tackle anybody ọjọ́ ti pẹ́ tí general hospital ti máa ń wéèsì ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó o bá lówó tó bá lọ sí general hospital ó kàn lọ wéèsì láìfò ẹni o ibẹ̀ ló ti wọ́n máa rí àwọn dókítà náà sọ pé ṣé ti general ẹ̀ ń wá ni àbí ti private ṣówó wà lẹ̀ àbí tìjọba lẹ̀ bá wá dókítà sọ bẹ́ẹ̀ pé ṣé owó la ṣé ti general là ń wá tàbí ti owó la ní owó owó òsì ẹni ẹ̀ dẹ̀ kú. Sanwó-Olú rivers nation ẹ lọ sínú general hospital kẹ lọ pretend nineteen kò ń ṣe kẹ ẹ lè rí òṣì táwọn dókítà bẹ̀rẹ̀ máa ń fi àwọn tára wọn ò bá yá ṣe. àníjọba ò dáa àwa ara wa náà ò dáa we are not good. nígbà tó gbé kan ní general hospital fún tìjọba tó ń gbé èèyàn débẹ̀ tẹ́ ń béèrè owó lọ́wọ́ wọn bọ̀bọ́ yẹn mọ́tò gba kò dẹ̀ tí kú gbà tó gbé débẹ̀ ẹ wá sọ nígbà tẹ́ ẹ wà ráwọn fámìlì ẹ̀ pé ó dẹ̀ kú nǹkan tó òyìnbó fi dájú ọjọ́ pé òyìnbó ni òyìnbó ló máa tọ́jú ẹ̀ lọ títí táwọn fámìlì ẹ̀ máa fi dé ṣùgbọ́n àwọn fámìlì ẹ̀ general hospital gbogbo ẹ̀yin dókítà ọkùnrin àtọ́bìnrin tẹ̀ wá ń bẹ̀ ẹ̀ ní kúure ẹ̀yin gan asset wa pa yín nítorí pé ìkà lẹ́ ń fi ẹ̀mí àwọn èèyàn ṣe nínú general hospital yẹn EFCC ṣàmàlù olè mọ́lẹ̀ tí EFCC ṣàmàlù olè mọ́lẹ̀ ẹ fàwọn ọkùnrin lẹ̀ ẹ fàwọn ọkùnrin lẹ̀ ní ìjẹta lọ́fẹ́ omi tó ní yàrá mi ṣe yahoo ní ìmọ̀ ọ̀pá yahoo ẹ fàwọn ọkùnrin lẹ̀ ṣé gbogbo ọkùnrin ní yahoo ni EFCC ṣàmàlù olè mọ́lẹ̀ ìjẹta lọ́fẹ́ omi tó ní kí ni mo ṣe ọdún yahoo kọ́ ni mí o ẹ fi mí lẹ̀ ẹ jẹ́ ìrìn criminal arrest criminal ẹ lọ Àbújá kẹlẹ máa ń olè bẹ̀ takú anybody protest ọdún yìí máa ní agbára èmi gan máa jáde tán olè. Oh, mo mí kanlẹ̀ bọ̀ kó tó di pé a lọ ẹ because Over the grand achievement of building a brand new 21 billion naira equivalent of $13.9 million Virgin Heaven on Earth mansion for the nation's vice president, Kashim Shettima. Only a truly visionary, loving, and wise country would spend 21 billion naira, about $13.9 million, over 14 years to put a roof over the head of one man. That must be one immortal man, a man as important as God. Too important, evidently, to settle for the old vice president's quarters. He needs something new, something royal, and naturally, something incredibly expensive. On Friday, President Bola Tinubu ceremoniously unveiled the vice president's official residence, showcasing his administration's unwavering dedication to hitting the ground running. Alas, the presidency says the residence isn't just about luxury, it's a symbol of respect for the office. Because, naturally, respect is measured in billions and years of construction, isn't it? This government, we are told, champions accountability, transparency, and efficient use of resources. And truly, we admire how efficiently they use their resources. This grand project, which began 14 years ago at a modest 7 billion naira, was re-evaluated in January this year and promptly bumped up to 21 billion naira, a figure President Tinubu approved without hesitation. Because when it comes to governmental projects, why settle for? náà nǹkan tá a fẹ́ lò ń bẹ̀ òun la ti gbọ́ yẹn hmm. fún ọdún mẹ́jọ tí wọ́n fẹ́ lò ń bẹ̀ because a ti calculate àti ọdún mẹ́jọ i'm pretty sure ní gbogbo àgbáyé kò sí ẹni tí wọ́n kọ́rú ilé yẹn fún ẹ wo bí àwọn pípù yìí láàrin ọdún kan ẹ wo iye tán ti ná kódà gan ẹ wo oyè tíyàwó president gan tó ti ná àwọn conference conference kan wà tán lọ ṣe ní Dubai tó jẹ́ pé tìṣèlú Tinubu wà ń bẹ̀ bọ́mọ ṣe ń na nìyá na ni bàbá náà na ẹ wá ní káwọn èèyàn kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń sìn ẹni kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin olóró kan wá ń jáde ẹ gbé eégún jáde lórí irú nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Shettima ẹ gbé eégún jáde wípé hospital àwọn èèyàn ń kú lójoojúmọ́ tó dẹ̀ ń kàn yín náà tó ń kun ẹbí yín wọ́n ti mú eh, politics wọ́n ti mú wọn ìṣẹ̀ṣe tiwa kò síbi tí bàbá Bọ́lá Ahmed Tinubu máa ti sọ̀rọ̀ tó máa dárúkọ ìṣẹ̀ṣe o tó bá máa dárúkọ Christian náà máa dárúkọ Muslim bọ́n mọ bọ́n ṣe wá ń bá yín lẹ́yìn ìgbẹ̀kùn tàbí lẹ́yìn ilẹ̀kùn whatever ó wá dì sí yín ẹ̀yin lè bọ́ ta àtàbíamọ́ láti lè sọ wípé ẹni tó bá jáde ẹ tiẹ̀ wá sọ wípé ẹni tó bá jáde o tó bá ba nǹkan jẹ́ o ẹni ẹni tó bá jáde fún protest because wọn fẹ́ jẹ́ ká mọ owó ọ̀tún yàtọ̀ sósì torí ẹ̀ náà ṣe bá gbogbo culture náà ṣe jẹ́ kí school gan kó tà náà ṣe jẹ́ kí school yọjú gbogbo àwọn tó ń ṣe jápa tó ṣe jápa ìdajì nínú wọn fifty percent nínú wọn ọmọ two times two exam tó fi jápa wọn jókòó bá wọn ṣe ni at the end of the day wọn dé bíbá yìí náà wọn tún di ọmọ street wọn ń tọrọ owó wọn ń sáká káàkiri wọn ò ní fọkànbalẹ̀ ní nàìjíríà wọn tún délé òyìnbó kò tún sí fọkànbalẹ̀ ẹ̀yin kan wá jáde ẹ wá lẹ ẹ wá ń ṣẹ́ èpè ẹ ń ṣẹ́ èpè ẹ fẹ́ tàbùkù ba ìṣẹ̀ṣe ẹ fẹ́ jẹ́ kó fẹnu àbùkù máa bá ìṣẹ̀ṣe ẹ bọ́ síta nígbà tí ó ń dàrú tó ń dàrú ó ti nàìjíríà ti wọlẹ̀ ẹ gbé nǹkan yẹn jáde kẹ fi bá wọn sọ̀rọ̀ kẹ bá house of assembly tó ní ọ̀rọ̀ security and i'm pretty sure wípé ní mọ̀tàbọ̀n ṣe wà yẹn náà àti ṣàgámù àti kòròdú àti gbogbo ẹ̀ ẹ lè sùn síwájú ilé yín láago mẹ́wàá mọ́ nígbà táwa sì kéré ilẹ̀ máa mú ọmọ gbàgbé sùn síta gbangba ni wọ́n ti wá ń kanlẹ̀kùn láti jíyàn gbé ń sìn wípé kó o ṣílẹ̀kùn kó o tẹ̀ láwọn Kóìkì sì gbé kan jáde yan Kóìkì pé Kóìkì ní Ọláyọmí Kóìkì wa kan náà láti Àbújá tó wá gbé ìyàwó àti àwọn ọmọ ó dàbí pé bóyá léèyàn kan escape nínú wọn inú ilé wọn lọ ti wá bá wọn láti gbé ní Èkó ń tí wọn wá ń kanlẹ̀kùn láti gbé wọn ni ẹ̀yin pípù yẹn jáde fún yẹn ṣe rí wípé ọ̀dàlẹ̀ bálẹ̀kù ni ẹni ẹ ti dalẹ̀ ẹ tí wá ti dalẹ̀ àwọn onílẹ̀ ẹ ti dalẹ̀ àwọn ọmọ Yorùbá ẹ ti dalẹ̀ àwọn orúnmalẹ̀ pàápàá i'm telling you because ìyà yẹn pọ̀ ẹ̀yin kan wá jáde ẹ wá ń ṣẹ́ èpè wípé ọmọ tó bá ẹ ní ọmọ tó bá jáde láti bà nǹkan jẹ́ ẹ̀yin náà dẹ̀ ní ìnira ara nǹkan tá à ń sọ náà nìyẹn and i'm pretty sure ipá àwọn kan ló wà nísàlẹ̀ kínní yìí nǹkan mélòó ló bàjẹ́ ní ìlú ibi tán ti tán ti gbé èpè jáde ẹ ẹ rán mi létí náà nígbà tó ń ṣe endsars ẹjọ ìlú wo lọ ìlú wo là ń sọ ìmọ̀ta nǹkan mélòó ló bàjẹ́ ní mọ̀ta nǹkan mélòó ló bàjẹ́ ní mọ̀ta nígbà ẹ̀ǹsà tó wá jẹ́ pé yìí ló wá dùn láti lè ìyẹn lè máa fi mọ̀ pé àwọn olóṣèlú ti wọ inú nǹkan tá à ń sọ yìí ó máa ti pọ̀ jù ni mo ní fídíò kan náà tó jẹ́ wípé conference tán ṣe yẹn muslim wà ń bẹ̀ àwọn dikin wà ń bẹ̀ àwọn pastor gbogbo wọn ló kún tó ń bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ protest kí ló lè lórí ọ̀rọ̀ protest láti fi èrò inú wọn wá ìjọba ń bẹ àwọn èèyàn káàkiri wọn wá ní àwọn ọmọ yíbò lọ fẹ́ ba ẹ lọ fẹ́ fi lọ fẹ́ lọ opportunity láti ba èkó jẹ́ ẹjọ́ mm-hmm. tó yọ lọ ọmọ yíbò wo ló fẹ́ ba èkó jẹ́ ẹjọ ọmọ yíbò ló fẹ́ ba èkó jẹ́ kí ni ọmọ yorùbá ní ní èkó ẹjọ ẹjọ kí la ní ní èkó kí ló mọ yorùbá kiri a ní ilé kó property wo la ní gbogbo property ta ni a ti fi rán àwọn ọmọ wa ó ti fi jápa ọmọ yíbò mélòó ló jápa ọmọ yorùbá ni àwa ti ta lé wa a ti ta ọ̀nà láàrin èkó a ti sá lọ sí ẹ̀yìn odi ẹ́ ọmọ yíbò mélòó ló kọ́lé sí banana island lẹ́kí gbogbo ẹ̀ ṣó tó ọmọ yorùbá ọmọ yorùbá mélòó ló kọ́lé ọmọ yíbò mélòó ló kọ́lé ẹ sọ wípé ẹ fẹ́ fi ba tó bá ọmọ Ìgbò ló yẹ kó máa kàmpéènì wípé ẹ má ṣe protest ẹ fi ba tiwa jẹ́ ni street mi ní Èkó yẹn ọmọ Ìgbò ti ra eighty percent ó yẹ wá sọ fún mi àwọn wo ló ń ta gbogbo electronics lẹ́kọ̀ọ́ àwọn wo ló ń ta um, uh, building materials and so on and so forth èèyàn àwọn mélòó ló ń tà ìyẹn lẹ máa fi mọ̀ wípé ọmọ Yíbò gangan gangan àwọn ló ní ọrọ̀ ajé nínú Èkó ọmọ ibo ló ní ọrọ̀ ajé ìlú Èkó ẹ má jẹ ẹkọ òkọlà ewé ló kọlà sí lára gbogbo nǹkan táwọn kan ṣe pé wọn fẹẹ fi wá bá ìlú Èkó jẹ ni ta ló ní Èkó ọrọ̀ ajé Èkó eighty percent ọmọ Yíbò òun ló ní tó bá jẹ́rọ́ ni ẹ jẹ́ ká rí ní comment section àní gbọ́mọgbìn àní gbọ́mọsìn ẹ bá wa láìkè ètò yìí ẹ̀yin fáǹsì bàbá kékeré inú ilé náà ẹ bá wa láìkè ètò ẹ bá wa ṣe ẹ kó lè rìn kó lè débi tó yẹ kó dé ẹ jẹ́ kí n gbé fún kékeré nílé bìkan bí ní fẹ́ jẹ́ kógùn so that a máa lè rí ṣí ẹ̀ dáadáa kó lè rí ibi tó yẹ kó dé kí mẹ́sẹ̀gì yẹn kó lè rìn gan. ọmọ Ìgbò bá èkó jẹ́ o torí pé ọmọ Ìgbò òun ló ní ọrọ̀ ajé ìlú àwọn náà ni bóyá sixty percent ègó gan ó ti bọ́ sí ọwọ́ ọmọ Ìgbò ẹ kí wàá ní làlàkó fúnko orúkọ làwa kàn fi jẹ́ ọmọ èkó náà orúkọ la fi jẹ́ ọmọ ọmọ lagosian náà ọmọ mélòó ló wà ní lagosian lagosian ń sìn àwọn gómọra tó bá tó bá tó wá di lálẹ́ wá lọ wo àwọn lagosian because wọ́n ti ta lé wọn wọ́n ti lọ wàá rí èrò tán tán máa wọ mọ́tò máa lọ ìkòdú àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn ọ̀nà rìdíìmù nǹkan kan bẹ́ẹ̀ yẹn àwọn Bergam kọjá manasọ́nà Ṣàgámù Ìbàdàn gbogbo àwọn ọbẹ̀ yẹn náà ọmọ Ìgbò ti lé wọn ẹ bá gbẹ́ pé ó lé wọn pa ó ti lé everybody pa ẹ wá sọ pé ọmọ ibo fẹ́ ó fẹ́ àwọn náà fẹ́ lo opportunity ó kéé bí ó pa àwọn èèyàn ṣe báwọn èèyàn ti ń kú kákàkiri ń sìn mélòó mélòó la fẹ́ máa ṣó ẹ program tí mo send before eléyìí òkú mélòó ló ń ṣàní títí ń sìn kí ló ṣe wọ́n èèyàn mélòó ló pokùn so ẹ wá ní ẹ wọ́n fẹ́ fi ba nǹkan in short ẹ má kàn mí lárùn jù báyìí lọ ẹ gbóhùn sókè kékeré inú ilé. ẹ kú ohun ìyá mi mo kí yín ẹ kú ohun ẹ kú ohun ẹ nítorí àkókò ká um, má pẹ́ ńbẹ̀ ẹ jẹ́ kí n lọ lórí ọ̀gbẹ́ni tí ó sọ̀rọ̀ yẹn lórí ilé ìwòsàn ní ipò tí ètò ìlera wà mi mọ̀ ti òkè ọya tàbí ní tilẹ̀ ibo ṣùgbọ́n nílẹ̀ káròjèrè ní south west uh, of Nigeria. a ti sọ̀rọ̀ yìí náà lẹ́ẹ̀kan rí ohun tó burú jù nínú nǹkan tó burú jù láyé nínú ìṣẹ́ àti ìyà tó lè pọ̀jù fún ẹ̀dá láyé níwọ̀n ìgbà tí a bá ti lè fi ebi mú ènìyàn tí a fi ètò ààbò mú ènìyàn tí a fi ètò ìlera fi pọ́n ọmọ ènìyàn lójú ìparun ló kò sí orúkọ méjì tó ju pé a gbìyànjú láti pa irú ẹni bẹ́ẹ̀ tàbí láti pa wọn ni tó bá jẹ́ ẹ̀yà so ó kó ìparun kòtò ìparun iṣẹ́ ìparun ni iṣẹ́ tẹ̀ ń ṣe lé wa lórí bẹ́ẹ̀ tó bani lọ́kàn jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ bíbí ilẹ̀ yẹn náà lẹ sì lọ́wọ́ sí ìparun àwa tá a jọ jẹ́ ọmọ ìran kan náà àti ọmọ ẹ̀jẹ̀ kan náà mo wá fẹ́ darí ọ̀rọ̀ yìí sí tó bá jẹ́ pé bàbá Tinubu lè gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bàbá Tinubu pẹ̀lú fídíò kejì oye tẹ́ ẹ ná lórí àti tu àwọn ìran Fúlàní tàbí ìran àwọn ará ilẹ̀ Haúsá láti tù wọ́n lójú láti kọ́ láti fi ilé tí eh, Sẹ̀tìmà gbé pẹ̀lú eh, Buhari tó jẹ́ vice president lodge láti kọ́ ìmíì owó tẹ́ ẹ fi rán àwọn ọmọ ẹgbẹ́ yín lọ sí mẹ́kà tó kọjá yìí àti ìmọ̀ máa ṣe fún àwọn ọmọ ẹgbẹ́ yín tán jẹ́ ọmọlẹ́yìn kristi tí wọ́n lọ máa lọ sí jerusalem nígbà tó bá tún padà kàn wọ́n ní ìrántí ilé ìtẹ́ná lẹ́yìn tó kọjá bóyá fún bóyá fún wọn mo kàn fẹ́ tó bá jẹ́ pé nítòótọ́ abiyamọ ni yín kí ẹ kì í ṣe abiyagba bàbá bàbá lè jẹ́ o ẹ lè bí àkọ́bí yín ṣèyí ìyálọ́jà èkó àbí nǹkan ó lè bí mi mo lè má takọ̀ bí ẹ̀ ọmọ kékeré ni kékeré inú ilé ni mí bọ bàbá tẹ bá jẹ abiyamọ lóòótọ́ tẹ bá rántí wípé ẹ máa lo ayé yìí pé ẹ lè ló tẹ ti lò tán tẹ ti lò sẹ́yìn kẹ tó fayé lẹ kò sí tẹ fẹ́ jẹ láyé tẹ ti jẹ kò sí tí ẹ̀dá ń dà láyé ní rere tí ẹ ti dà ipò tó ga jùlọ láyé tá a lè sọ pé ilé tọ́wọ́ yín ò tí bà kò tí ju ọgbà ẹ̀wọ̀n lọ tí mi ò sì bẹ lọ́hùn fún yín kẹ́ ẹ padà dèrò ẹ̀wọ̀n léyìí tó kù tẹ́ máa lò láyé ipò tó ga jùlọ láyé tẹ́ ẹ lè fi tẹ́ ẹ lè fi tún ayé ṣe tẹ́ ẹ lè fi tẹ́ ẹ lè fi gba ẹ̀mí là tẹ́ ẹ lè fi dun àwọn èèyàn nínú tẹ́ ẹ fi lè fi orúkọ yín sílẹ̀ títí ayérayé ni pé kẹ́ ẹ gba àwọn ẹ̀mí là ṣùgbọ́n bani lọ́kàn jẹ́ pé ẹ̀yin ni ẹ wá ẹni ẹ jẹ́ bàbá ìsàlẹ̀ apanirun torí tẹ́ ẹ bá ní nǹkan kan láti ṣe lórí ọ̀rọ̀ ibi lórí ọ̀rọ̀ ìpànìyàn láìpẹ́ ọjọ́ lórí ètò ìlera tẹ́ ẹ bá sọ pé ẹ jẹ́ abiyamọ á ṣòro fún èmi kékeré nu láti gbàgbọ́ ìpè abiyamọ ni torí tẹ́ bá mú owó yẹn ninety billion eh, dollars àbí náírà bí nǹkan náà lẹ ná fún mẹ́kà tó kọjá tẹ́ bá mú tẹ́ bá sí mọ́ owó yìí tẹ́ bá lọ sí China tẹ́ bá kó nǹkan ètò ìlera wá sí sílẹ̀ Nàìjíríà tẹ́ bá pín káàkiri thirty six states tí òtítọ́ bá wà nínú ẹ̀ ẹ̀mí tẹ́ máa gbàlà kò ní mọ ní kékeré èmi sọ̀rọ̀ Chief Bọ́lá Ìgèdọ̀lá nítorí kíni nítorí wípé mo jẹ nínú àǹfààní tí olóyè Chief Bọ́lá Ìgè tó ṣe pẹ̀lú àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó kù nígbà náà tí wọ́n ṣe fún wa nílẹ̀ karòjìrè ni ìbéèrè mi níwájú yín bàbá Tinubu ni pé kí n la fẹ́ sọ nípa yín tó bá dọ̀la à ń ròyìn yín tẹ́ ṣe lẹ́kọ̀ọ́ nígbà náà lọ́hùn bàbá Tinubu kí la fẹ́ sọ nípa yín tó bá di ọ̀la nígbà tẹ́ bá kúrò l'Àbújá ẹ wá jẹ́ kí n ran yín létí nǹkan kan Chief Bọ́lá Ìgè tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí eleven miles ní Iléṣà sí Ẹ̀sà Òkè gbangba ta ni mo ti ń sọ yìí fún odidi ọdún mẹ́rin tí olóyè Bọ́lá Ìgè olóògbé Bọ́lá Ìgè lò ní Ìbàdàn láti seventy nine to eighty three ọ̀nà ibẹ̀ yẹn ò dáa Bọ́lá Ìgè ronú wípé tó bá di ẹlẹ́ẹ̀kejì òun lòún máa ṣe ọ̀nà yẹn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ nínú ìwà nínú ìṣe ní ọ̀nà kan tàbí míì nípa ẹ̀yìn aṣáájú abatẹnijẹ́ bíi tìrú nìyí tí wọ́n lò ńgbà náà wọn jẹ́ kí Bọ́lá Ìgè kó wọlé lẹ́ẹ̀kejì ní 1983 nígbà tí Pópóọlá dé as a military governor sí Ọ̀yọ́ state àwọn nílẹ̀ṣà àti ẹ̀sà òkè gbangba àtàmú tí ń sọ yìí anybody tó bá lè against ẹ̀ kó jáde síta kó wá sọ fún mi wọ́n wá lọ ń bá Pópóọlá pé bàbá sẹ́mọ̀kọ́mọ̀ Ògbómọ̀ṣọ́ ní kókó ọlá wọn ni ẹ wá bá wa da títì ó ní ẹ má dà mí láàmú mọ́ o ṣebí ọmọ yín ti ṣe gọ́fúnà nílùú yìí ọwá kan náà arómọlára tó wà ńbẹ náà ló sì wà ńbẹ lénìí kọlọńdà bàbá yẹn sí ó ní ṣebí ọmọ yín ti ṣe gọ́fúnà nílùú yìí nígbà tí mi ní pẹ́ńbẹ̀ yẹn torí àkókò ó ní ọmọ yín ò da ọ̀nà ẹ wá ń sunkún lé mi lórí pé kí n da ọ̀nà kí lórí tó ọmọ yín ò da bàbá Tinubu tẹ bá lẹ máa dọdún mẹ́rin tẹ bá dọdún mẹ́rin ẹ lè mọ Ọlọ́run ayé òde nítorí yín parẹ́ tẹ́ bá lọ́dún mẹ́rin tán tẹ́ bá torí pé ẹ kọ́ vice president eh, vp lodge mi fún sẹ̀tìmà lẹ fi máa sọdún mẹ́rin mi bàbá ẹ̀yìn ìbọn ẹ̀ ń fi kẹrosín jẹ́sú lọ́wọ́ ni o torí kò tí ì sí ìdánilójú pé ìlà àlàáfíà àti ìtẹ̀síwájú máa wà ní nàìjíríà fún ọdún mẹ́ta tó kù níwájú yín ẹ lọ jókòó kẹ lọ ronú èmi ránṣẹ́ sí yín gẹ́gẹ́ bí ọmọ bíbí inú yín láti lè jẹ tẹ́ ẹ bá lè gbọ́ tẹ́ ẹ bá lè gbọ́ àwọn tán lè gbọ́ yín àtàwọn tán ń kó wèrè wòrò káàkiri ìgboro àtàwọn tán ń gbèyàn sípè ẹni ebi ń pa kò jẹni tọ́rọ̀ ń dùn o ìyẹn lèmi máa jẹ́ kẹ́ mọ̀ níbẹ̀ yẹn lórí ọ̀rọ̀ efcc kò ń sòní la máa sọ̀rọ̀ wọn torí pé olè gbé olè gbà á agbé màálù tó ń dájọ́ ẹni tó jí ìtàn adìyẹ jẹ nínú kòkó ọbẹ̀ òní efcc àwọn tí torí pé àwọn tí wọ́n jẹ́ olórí olè àwọn tí wọ́n ń kó owó sínú sínú sàárè àwọn tó ń kó owó sínú kọ̀ńténà tí wọ́n ń fẹ́ èsì sí àwọn ni wọ́n wà ní ìdí AFCC ẹ wá lọ mú àwọn ọmọ tí wọ́n jáde school tí ìyá wọn ta lé tán ta ọ̀nà tí bàbá wọn ò láṣọ méjì lọ́rùn tí wọ́n fi parí iléèwé wọ́n wá jáde tán wọn àríṣẹ́ wọ́n wá ń fi orí borí yìí wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣeun tó tí wọ́n lè rí láti fi sọ̀fà kí wọ́n kọ́ kú àwọn ilẹ̀ nílé káàkiri ìgboro ẹgbọ́n nǹkan tọmọkùnrin yẹn sọ ó lè fẹ́ mú níjẹta ṣé ẹ wo aṣọ tó wà lọ́rùn ẹ̀ ǹjọ́ ra bàtà tó wà ní ẹsẹ̀ sẹ̀tímà ẹ lọ wọnú ilé tó ń gbé ǹjẹ́ kúkú sẹ̀tímà tàbí kọmíṣánná yín ní Lagos State ǹjẹ́ ó nírú ilé yẹn ní apartment tó ń gbé. so ìyẹn bẹ́ẹ̀ nítorí àkókò lórí ọ̀rọ̀ protest tàbí destruction everywhere in the world latin protest ní France tí mo wà tí mo ti ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n sì sabotage gbogbo gbogbo rélù wa ní France òun ni wọ́n bàjẹ́ ní ìjẹ́rìí síbí gbogbo ìlú náà ti ń protest o àwọn kan wà ní France tí mo ti ń sọ̀rọ̀ yìí black bloc la máa ń pè wọ́n black bloc any protest tí wọ́n bá ṣe ìjọba ló máa make a provision láti protect wọn àwọn ọmọ wọ̀nyí wọ́n máa já wọ́n máa já àgbà torí wọ́n ń bínú wọ́n jáde wọn níṣẹ́ wọn gbégbé ayé tó rọrùn ọlọ́pàá ń dà wọ́n láàmú ìran gbogbo ẹjọ́ náà tẹ́ bá ní ká máa protest ní nàìjíríà níbo ṣé kú tọ́nu ní kán lọ́kàn tí lọ́ọ́ protest ni ṣé kán lọ sí uk kán wá protest ni ṣé kán wá sí france kán wá protest ni abẹ́ yá wèrè ni ọmọ ìlú yẹn ni wọ́n ilẹ̀ bàbá wọn náà wà ogun dẹ̀ ká wọn mọ́lé ẹni tí wọ́n ká ọgbẹ̀rà kan dẹ̀ kú ikú ogun tútù kò ní lè ṣeé ṣe tó bá dìgbà kan á máa sọ̀rọ̀ tó bá dìgbà kan á máa jáde tó bá dìgbà kan á máa jà tó bá dìgbà kan á ò ní kọkú mo ti sọ fún yín mo wá fi eléyìí màá fi pé gbogbo wa pátápátá ẹ̀yin ọmọ káàró jìrẹ já padà ẹ gbàgbé pé Ìgbò ní UK ọmọ Arab ló jẹ mayor yín ní wọn ní UK kò sí ohunkóhun kan tẹ́ ẹ lè ṣe láti dá investors dúró láti wá gbé nínú ìlú kan àwa náà ń gbé nílùú yìí ọlọ́run dẹ̀ sí wa lórí ń bẹ̀ báwo làjòjì ṣe máa wá sílùú wa tá a máa sọ pé kò gbọdọ̀ dúró ṣùgbọ́n tá a bá ti ní ilẹ̀ wa kọ́kọ́rọ́ tó wà ń bẹ̀ mo fẹ́ sọ fún yín lé ní ẹ̀ ilé tó bá kọ́ ilẹ̀ Yorùbá ló kọ́ sí mọ́tò tó bá rà nọ́mbà yorùbá ló máa gbàlé lórí òfin tá a bá ń lò òfin yorùbá ni ohunkóhun yòówù tá a bá ń ṣe ó máa jẹ́ lábẹ́ àsíá ilẹ̀ wa láti má pa ìran wa run láti má pa ìtàn wa run láti má jẹ́ kí ìrìn àjò wa nínú ayé iṣẹ́ tí àwọn alátakò wa tó ń ṣe sílẹ̀ láti má jẹ́ kó lè bàjẹ́ ìdí nìyí tá a fi ń pè fún òmìnira ilẹ̀ káàrọ̀ òjìire nítorí náà ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká wá ọ̀nà àbáyọ gẹ́gẹ́ bí ti Dr. Zabi sọ lẹ́ẹ̀kan tí Jésù bá sọ̀kalẹ̀ sí Àbújá tó bá di tó bá di ayé Tinubu mú tí Muhammed bá jíǹde ní sàárè ẹ̀ tó bá di ipò Sẹ̀tìmà mú kì í ṣe kankan tí wọ́n máa fẹ́ wọn ní lè ṣe àṣeyọrí kankan nílẹ̀ karùnjì nílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n tá a bá padà ẹ lọ gbàgbé ẹ̀sìn ẹ lọ gbàgbé àṣà ẹ lọ gbàgbé ẹ̀sìn àjèjì ẹ lọ gbàgbé ìmọ̀ àjèjì ẹ jẹ́ ká padà wálé ẹ jẹ́ ká tún mú gẹ́gẹ́ bí àwọn babaláwa ṣe ń ṣe nígbà náà ọ̀nà àbáyọ ni o kò ní méjì lọ́rọ̀ kò sì ní àfikún tàbí àyọkúrò ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká gba ogún ìbí wa kúrò lọ́wọ́ àwọn amúnisìn kò ní bàjẹ́ o àjò àṣẹ títí láéláé ẹ jẹ́ kí n dúró bẹyẹn náà nítorí àkókò wa ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣe gan ni kékeré inú ilé ẹ máa fẹ́ kẹ́ fàsìkò yìí dágbére fún àwọn aráalé torí a máa mú ètò wa sópin báyìí ẹ fàkókò yìí dágbére fún àwọn aráalé. tó kò sí tó ní bẹ̀rẹ̀ tí ì lópin a tún ti dúpẹ́ fọlódùmarè tó fún wa láǹfààní tòní mo sì dúpẹ́ mi Dr. Sabi tẹ ní káwákólò ló ti wa òmùgọ̀ tí wa làwa fi sọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n nílé ẹ gbà á yẹ̀wò láàrin ara yín kí lẹ ti rí sí kí lẹ ti rò sí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọmọ tẹ́bi ń pa tá a fún lóúnjẹ tí a sì fún nítọ́jú kankan tẹ̀ sì ní kó má kéé kò sọ̀rọ̀ tẹ́ fẹ́ gbà tá a fẹ́ gbà dá láti dá dúró bí ò bá nílé jà dandan ni kó pariwo tó bá sì ń ké abiyamọ tòótọ́ ó yẹ kó létí láti gbọ́ ohun tí ọmọ ẹ̀ ń sọ kó mọ kí nìdí tó fi ń pariwo nítorí náà ẹ̀yin bàbá wa ṣe rí i pé mi ì bu yín Dr. Zabby ló dẹ̀ bu yín ẹ̀ àti kúrò ìgbà tí òye wa là ń bu yín àbù yín mọ́ ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin aṣáájú àti ọ̀tọ̀kùnlùlù mo ti àkókò yìí pe olúgbọ́n o mo pe àrẹ̀sà mo pe ọwọ́ ànàgún àga mo pe gbogbo àwọn alásìkò ilẹ̀ káàrò jire kí wọ́n bá wa dá sí ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nípò ẹ kíyèsí o nítorí kí ìdí ni wípé tó bá dé yóò kún nílé yóò kan àlejò ṣùgbọ́n tá a bá padà wá sídìí ìṣọ̀kan yóò lè jẹ́ kó ṣe ṣe fún wa mi ò tí ì yí orúkọ padà o ọlábọ̀dé ni mò ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí kékeré inú ilé ire o mo dúpẹ́ ìwọ ìyá Dr. Zabby. ẹ ṣe gan ni God bless you mo kí gbogbo lélẹ̀ kan sí èmi náà mọ yín olólùfẹ́ yín ayé ọpẹ́ yọ ibi ìbàyẹ̀ la máa dá ètò dúró sí ní ọjọ́ títí òní ní agbára lọ́wọ́ Ọlọ́run èmi lẹ́ ò máa rí ẹ̀yin náà ni a ó máa bá a kí brọ́dà wa kékeré nulé wípé wọn kò atótónu láti òwúrọ̀ hmm, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa tí ẹ máa ń gbárùkù ti àwọn akálòlò tí a máa ń ṣe lórí ìkànnì wa yìí tá a bá ti sọ tán tẹ̀yin máa ń fi ọgbọ́n tẹ́ fi máa ń bá wa tu pẹ̀lú làákàyè yín làákàyè yín ò ní dọ́bà lágbára ní ọwọ́ Ọlọ́run náà ní pòkò ọmọ káwa mọ́lé hmm, ojú dáadáa báwo náà fi ń wo owó ojú rẹ òun náà máa fi máa wò wá ọmọ kékeré àtàgbà wa a ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ ìdáwọ́lé wa yọrí sí dáadáa gbogbo mo fẹ́ mo fẹ́ wa Elédùmarè á bá wa fẹ́ gbogbo mú kọ mú kọ wa Elédùmarè ó sì bá wa kọ lágbára lọ́wọ́ Ọlọ́run ibi ìbàlá la máa mú ètò wá sópin fún ní ọjọ́ títí òní ẹ ṣé gan ni fún gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa share ètò náà àtẹ̀yin tẹ́ ti bá wa tẹ like àtẹ̀yin tó jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ti bá wa subscribe àtẹ̀yin tẹ́ fi comment sílẹ̀ àmọ́ lóore o I appreciate yín ọlọ́run ò ní ṣe ẹ̀yin náà ní ẹ̀yin nìkan ní agbára lọ́wọ́ ọlọ́run orí no going back òun làwa dúró lé lórí ẹ ṣe gan ni fún ẹ̀yin tí ẹ báyìí ti mọ orí ìkànnì wa kejì tí à ń pè ní àjùlọ tv ẹ bá wa lọ síbẹ̀ kẹ́ lọ mú jáde kó ń sọ ń bẹ̀ náà kẹ́ gbé àwọn nǹkan tá à ń ṣe yẹ̀wò náà ń bẹ̀ hmm, àwọn nǹkan tá à ń sọ ń bẹ̀ yẹn tiẹ̀ yàtọ̀ ìtúsílẹ̀ ọpọlọ òun là ń sọ ń bẹ̀ òun la mú ló jẹ́ ló jẹ́ wá lógún ní ibẹ̀ yẹn a tún wá fi ṣe igbákejì fún ibi báyìí torí ọjọ́ tí àwọn YouTube bá ti gbé báwo ló bọ́n ṣe jẹ́ dé hmm, a lè rí ibì kan láti fi ẹ̀yìn nà sí torí ẹ̀ tẹ́ bá ti wò wá bí ọjọ́ méjì mẹ́ta tẹ́ ẹ̀ bá rí program wa lórí eléyìí ẹ ta kọ́kọ́ lọ sórí àjùlọ TV á jẹ́ wípé àwọn YouTube tó ti gbé bọ́n ṣe dé nìyẹn ẹ ṣe gan ni ibi báyìí la máa dúró sí lọ́jọ́ títí òní God bless you one love bye for now. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.